gbẹ̀yìn báyìí so ojúde ọba yẹn dùn ó dùn gan in fact mo rò pé yàrá aláwọn èèyàn máa tó wá dá party lẹ́ wọ́n máa ṣe party after party wọ́n máa lọ àwọn family kọ̀ọ̀kan tó lọ ṣe MCB ah ok MCB bóò ni àbúrò mi ah mi ò wọ orí torí TikTok ni orí Facebook láti rí ẹ God bless you my darling sister mi ni owó ẹ ti láṣẹ ọ̀la àwọn ọmọ mi ń kọ́ báwo ni díẹ̀ so aṣáà rí i pé àwọn èèyàn ìtẹ̀lẹ̀ àpótí ṣe lórí ipa lórí ojúde ọba yẹn lèmi ò lè lórí aṣọ àti bàtà lèmi ò lè ná less than one million mo rí báàgì kan lọ́wọ́ èèyàn lọ́wọ́ èèyàn kan báàgì yẹn is um, báàgì yẹn is almost four hundred thousand naira bẹ́ẹ̀ ni mo sọ fún yín èmi náà ni mo ní similar bag gold ni mo rí báàgì yẹn lọ́wọ́ èèyàn kan tó yẹ yín báyìí mo rí báàgì yẹn lọ́wọ́ èèyàn kan sniper gold mo rí báàgì yẹn lọ́wọ́ èèyàn kan. Mm. Ah, ó wà fabulous o wọ́n ah, ní it was fabulous bẹ́ẹ̀ ni ó kọjá bẹ́ẹ̀ àwọn èèyàn múra lọ patí yẹn torí pé ṣẹ̀mọ̀ ó ti di competition pé à ah, a máa nà wọ́n pa ni àfẹ́kọ́ múra tó wa ṣẹ̀mọ̀ competition náà máa ń fi kinní yẹn ṣe àwọn ẹgbẹ́ arọ́ba ṣe kinní kan ẹgbẹ́ abọ́ba délé ẹgbẹ́ abọ́ba lọlé oríṣiríṣi ni àwọn ẹgbẹ́ tó wà ń bẹ ṣẹwárí àwọn ọkùnrin tẹ bá rí ní ti ẹlòmíì aṣọ tó wọ̀ ní ojú kò wọrú ẹ̀ fún wẹ́dì ọmọ ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún yín aṣọ tẹ́lómiì wọ̀ fún ojúde ọba ẹlòmíì ò wọ̀ fún wẹ́dìn ọmọ ẹ̀ ọlọ́run bá ń gbọ́ tẹ́ bá rí nǹkan táwọn ọkùnrin wọn wọ̀ ẹjẹ ẹjẹ ẹjẹ ẹjẹ ṣáṣe kó mọ́ dàbí ọ̀rọ̀ kẹ́ mọ́ rò pé bóyá ẹnu mi dùn ni o kì í ṣe pé bóyá ẹnu mi dùn ẹ̀mí ìṣẹ́bọ̀ ẹ jẹ́ ká para táàpù ẹ̀tẹ́wà ní kíní o ẹ para táàpù ẹ̀tẹ́wà lórí tiktok ẹ má jẹ́ kán já wa bọ́ ọ jẹ́ ká gbé lọ kó lọ fà kó lọ fà ten thousand là ń lọ ten thousand lóye yín báyìí ṣe ò pé mo ti fi hàn wá lẹ́ẹ̀kan ẹ jẹ́ kí n tún tẹ pé máa gbé ojúde ọba wa ṣóyè yín báyìí aṣọ tí ẹlòmíín wọ tẹ bá rí aṣọ àwọn ọkùnrin yẹn wọ́n ní even the sunglass and knockout god bless you god bless you god bless you my sister ẹ ká sí òótọ́ ọ̀rọ̀ aṣọ tí àwọn obìnrin yẹn gan wọ ẹlòmíín ò wọrú ẹ̀ níjọ́ níjọ́ wedding ọmọ yẹn ṣóyè yín báyìí ẹlòmíín ò wọ níjọ́ wedding ọmọ níjọ́ tó ṣe wedding ẹjọ́ nínú wedding ọmọ èèyàn àtọ́júde ọba èwo ló wà very important jù tó yẹ kéèyàn kówó lé lórí ẹlòmíì ò wọrú ẹ̀ bọ́ torí pé ó ti wà ní ẹgbẹ́ yẹn wọ́n sọ pé kinní kan la máa ra o aṣọ five hundred la o ẹlòmíì ra aṣọ five hundred ó ra bàtà ah god bless you wedding ọmọ èèyàn ló wà important torí mi mọ̀ mi mọ̀ mi tárí sí àwọn èèyàn bó ṣe mọ́ ronú bóyá àtọ̀ sí tèmi ni o ẹ dákun ní tẹ́yìn bá ti pè lẹ́gbẹ́ ẹ bá mú pépà kẹ́ ẹ wà àǹkárá yìí ò ní kán mọ̀ rí yín bẹ́ẹ̀ bá ṣe tẹ́ bá ṣe bẹ́ẹ̀ bá ṣe múra sí ni ẹ bá àǹkárá ni mo wọ̀ tó tó tó tó lù tó lù èbówó ni mi sista kìíní lò lẹ́ẹ̀kan tó lù fabulous yìí. tó lù fabulous. ayé ah, mọ̀dá fún yín àǹtí mi ṣé bá àǹkárá ni mo wà tó lù fabulous yìí. ẹ dákun ṣé mo wá jókòó ṣé ẹ wà lẹ́ẹ̀ríran rí mi tí wàá fi wá lọ wọṣọ half a million nítorí pé a fẹ́ lọ ojúde ọba ibẹ̀ ẹ̀kọ́ ni mo aṣọ ti ṣojú ìdọ̀bà ó fáìn ó yẹ wọ́n lóòótọ́ but art wo la fi ṣe ọkàn wo bẹ́ẹ̀ ni àbúrò mi ló gún régé ọkàn wo náà fi ṣe ṣé pẹ́pẹ́ dẹ̀mù ta fi ń ṣe yẹn ṣe yẹn lọ need ẹ jọ̀ọ́ that is why we are having problem in Nigeria torí pé àfọkàn fẹ́ ṣe ẹ wo àwọn pípù tán ṣe gbogbo wọn ṣojú ìdọ̀bà ẹ wọ́n ṣe lówó tó ṣé wọn lè dá company lẹ́ẹ̀ níjẹ̀bù ni ṣé wọn ní tán lè ṣe tán lè fi ran aráàlú lọ́wọ́ níbẹ̀ yẹn ni ẹjọ àwa fàdúró owó yẹn lọ róṣọ fi ṣe pẹpẹ dẹm wọn tún ṣe àǹfààní àǹfààní ọwọ́ ẹlòmíì àǹfààní tí wọn lò yẹn èmi ò mọ yóò tó thirty something thousand bẹ́ẹ̀ thirty thousand àbí forty thousand lọ ṣe àǹfààní wọn tún wọn tún customize ẹ tẹ́ bá lọ wò dáadáa wọn customize ẹ àti ẹ̀gbọ́n àwọn tó wà ní diaspora tó bá wálé tó bá wá ṣerú nǹkan bẹ́yẹn tó ń wá àwọn yẹn lówó lọ́wọ́ ẹlòmíì náà àwọn tó wà bẹ́yẹn ó máa lọ á lọ tiraka láti gẹ̀ẹ́tì owó yẹn wípé òun náà ṣàfẹ́ òun náà fẹ́ belong Only they are stingy o oh, but once it come to outgoing they will overspending ah wọ́n láwọn ìjẹ̀bú kan ni wọ́n lọ sí ìjọ náà láwọn gan wọ́n ṣùgbọ́n tó bá ti jẹ́ pé bí akọ́ lọ patí yẹn wọ́n ló ń lówó patí wọ́n lówó patí lọ́wọ́ àmọ̀pọ̀ máa ń náwó patí bọ́ọ̀ kan pé léyìí ní ṣe pé bí àmọ́ mi ò mi ò i'm not bullying them ọkàn ọkàn mi kàn wò ni pé à ah, ṣé a ní ìtìtorí pa fẹ́ ṣojúde ọba ṣé a gbọ́dọ̀ wéṣẹ̀ ẹ̀ pàṣẹ yẹn ń sìn báyìí ibo náà fẹ́ wọ̀ lọ ibo náà fẹ́ wọ ọṣọ yẹn lọ tó ṣe wọ̀ lọ ṣọ́ọ̀ṣì tó ṣe wọ̀ lásàlátù ẹ̀jọ̀ kéèyàn wá múra bẹ́yẹn kó lóun fẹ́ wọ̀ lásàlátù ẹ̀jọ̀ ṣó make sense ẹ kàn sọ fún mi òde wo náà lè wọrú aṣọ yẹn lọ ní lẹ́yìn èyí ni. wọ́n wọ lọ mosque friday. ẹ̀jọ̀ tí a bá tó bá wọ̀ dé ṣọ́ọ̀ṣì ẹ̀jọ̀ tó bá wọ̀ dé àti ẹ̀gbọ́n táwọn ti ṣọ́ọ̀ṣì tí ò bá jẹ́jọ́ first sunday àbí last sunday tó bá múra bẹ́ẹ̀ àwọn ṣẹ́ṣọ́ṣẹ́ máa wù ẹ́ pé kí ló mú ẹ ọ̀sán nìkan téèyàn bá kó sí aṣọ òfì tòkè tilẹ̀ tí láì ṣe pé Christmas àbí nǹkan ṣé wọ́n ní máa wò pé ṣé wà òkè. ẹ má bínú o ẹ̀yẹ ẹ má bínú pẹ̀lú ẹ̀mọ́ láti kẹ́kọ̀ọ́ mi ò criticize ìwé má bínú o mo kàn akọ̀ òun à ń la ọ̀rọ̀ yẹra wa ni o ẹjọ́ o torí mo ṣe mọ nǹkan tó mọ̀ kàn sọ̀rọ̀ ṣe rí pé tí ẹnìkan ló máa bẹ̀rẹ̀ nǹkan ẹnìkan ló máa realize pé kìíní ìṣó wọ̀ ọ̀tẹ̀ ṣó yẹ yín báyìí tó bá ń kọ̀ǹtínú bẹ́ẹ̀ tán wọ́n bìlí pé wọ́n fẹ́ máa fi ṣe competition wọ́n máa ṣe ra wọn léṣe. mọ́mí àjàjíkẹ́ dúpẹ́ ṣe mọ̀ àwọn èèyàn á máa wọ́n lè máa sọ̀rọ̀ kan máa ní àwọn èèyàn bó ṣe máa rí sí bọ́tú ní ìkòdìgbà tí wọ́n bá mú aṣọ àfẹ́ mílíọ̀n God bless you God bless, God bless you God bless you. èdè kọ́lọ̀ wọ́n lọ wá àmì kàmbálà gan tó ah. náà ìsìn tó wà kọ́lọ́ fún bóyá bóyá orange ni bóyá kan ni wá combine it together honestly speaking ẹlòmíì lè wọ tòkètìlẹ̀ àti gbogbo bàtà kí gbogbo ẹkún two hundred thousand. ṣe láwọn tó ń coordinate kí ní nǹkan ló yẹ kán máa ṣe bẹ́ẹ̀ wọ́n lè sọ pé yìí o Ankara ni everybody wọ̀ o wọ́n ní ọní next year will be will be kí ló òyìnbó tẹ́ ẹ̀kọ́ yìí ṣé trigger lẹ́kọ̀ọ́ yìí trigger because they have created an we are. Ah ṣe ìwọ báwọn náà ti create an awareness honestly a máa lágbára gan ẹ dákọ ẹsẹ àjọ torí Ọlọ́run. àmì ṣé ìyẹn ṣé ẹni tí ó struggle tí ó ti sanwó ọmọ tó bá lọ kọrùn. ẹlòmíì tẹraṣọ lọ́rùn yẹn ò ti sanwó school ọmọ ẹ̀ o àwọn ọkùnrin tẹ́ ń wò ń bẹ̀ yẹn àwọn míì ò mọ bọ́mọ wọn ṣe ń jẹ bọ́mọ wọn ṣe ń mu wọn àbándọ̀ wọn mọ báwọn ìyá ni o. kọ́ máa encourage àmì kọ́ kàn tiẹ̀ máa fi gbé I don't know how to say. yes lára ìjẹ̀bú ẹ̀ ń ṣaṣọ ẹ̀ ń ṣe àdìrẹ. mo ní àfihàn àyè god bless you ẹ lè ọdún mi ẹ lè sọ pé kàbálà nìkan mú o ó di nẹ́ẹ̀sì ẹ sọ pé nẹ́ẹ̀sì yà ọkàn wọ àǹkárá o nẹ́ẹ̀sì àkọ́kọ́ léèsì o kẹ́ bá ṣe bẹ́ẹ̀ yẹn ẹ wọ gíní o oníkálukú ò ní léra wọn pa wọn ní para wọn dànù torí pé people wà they were just killing themselves because èmi ò i don't know i don't know competition yẹn bẹ ni wàhálà tí màmá dé ẹlòmíì tágbára rẹ̀ ò gbé nǹkan ó dẹ̀ ti wà nínú ẹgbẹ́ pé wọ́n máa ti sábà ti bí wọn náà máa ti ń wà nínú ẹgbẹ́ yẹn ṣe mọ̀ bẹ́ẹ̀ tọ́ba ti bí wọn wọ́n ti máa ń wà nínú ẹgbẹ́ yẹn ẹlòmíì ti bísíǹsì ẹ̀ ò lọ déédé tágbára rẹ̀ ò ká kínní yẹn ń kọ́ ah, abido abido lafọ ẹ ṣé gan ni god bless you for the gift ẹ ṣé god bless you ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká power tap ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká power tap ẹ jọ̀ọ́ àwọn tá a bá wà ń bẹ̀ ẹ jẹ́ ká pè wọlé ká sọ̀sọ̀ rọrọ̀ ẹ jẹ́ ká dá sí i ẹ jọ̀ọ́ ká dá sọ̀rọ̀ yẹn. competition yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù. and nígbà in the quest of competing with uh, one another náà ibẹ̀ ni gbọ́mi sí omi òtó wọn ti máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ ṣe rí wọn yẹn báyìí sílẹ̀ jẹ́ pẹ́lú omi orí bóyá orí ìtìjà àtìjà náà ṣe wá bẹ̀yẹn torí pé ẹ rí i pé alájí bó ṣe bọ́ lórí ọ̀rọ̀ alájí àtìyàwó wọn ojú alájí náà lé àtìyàwó wọn náà já kúrò ńlé ni a sì ń bọ̀ lórí ọ̀rọ̀ tiwọn orí ọ̀rọ̀ wọn là ń bẹ ni à ń bọ̀ lórí ọ̀rọ̀ tàlàjì àti ìyàwó wọn náà ara nǹkan tá à ń sọ náà nítorí pé nǹkan tí èèyàn bá fi nǹkan tágbára yìí ò bá ká tí èèyàn bá fi tí èèyàn bá fi fipá ṣe kò sí ó máa affect mental health èèyàn ó máa affect ìdùnnú yín ó máa affect joy yín wáyé tá à fúnra wa ní problem ẹ jọ̀ọ́ we are all learned ẹlẹ́ ayé ti ju gbogbo bá ṣe mú yìí lọ wáì tá a fúnra wa nífọ̀kànbalẹ̀ all because a fẹ́ ṣẹgbẹ́ a fẹ́ ṣe a fẹ́ belong sí kinní a fẹ́ lọ ojúde ọba a ní ká má lọ ojúde ọba ẹ̀jọ̀ ṣáà ọmọ wa gan ṣínà ọmọ wa dùn lé ẹlòmíì ò pẹran sìn torí pé ó fẹ́ raṣọ yẹn ẹlòmíì ò pẹran fún bàbá ẹ̀ kò pẹran fún iye torí pé ó fẹ́ raṣọ yẹn ń sìn nígbà tí ẹ bá raṣọ five hundred thousand ẹ wo bàtà tẹ́lómi wọ̀ bàtà ẹ bá máa rọ ṣú àǹbàgì Italian ní ìsìn báyìí seven hundred eight hundred náà ń tà seven hundred dollar ní kìí ṣe náírà o bẹ́ẹ̀ ni wọ́n ṣe ń tà nísìnyí seven hundred thousand seven eh, seven hundred níbí oní seven hundred dollar wà ṣùgbọ́n báàgì ó wà ń bẹ̀. ìbẹ́lá ni sọ pé àwọn míì wọ kàmpala bọ́ àwọn tó wọ kàmpala wọn ẹ̀fà hmm. tó míì tiẹ̀ rò pọ́n. èmi wọn tẹ wàá ṣó wọn ṣó wọn àwọn olófin yẹn náà ṣó. <laughs> àwọn olófin àwọn olófin àtọ́ní damask yẹn la rí tó gbé wọn jáde ṣẹ̀mọ̀wọ́ akọ̀ ń sọ̀rọ̀ akọ̀ ń ká má dàgbà ṣe pé bóyá pé bóyá rọ́bìṣì wọn ò no we are not rubbishing them akọ̀ǹpẹ̀rẹ̀ wa sáàjọ tó bá nírò ònà ní ṣe mọ̀ pé gbogbo wọn Eh, ní they did show them ṣe mọ̀ pé ẹlòmíì lè máa eh, ẹgbẹ́ yẹn wọ́n ti ń ṣe láti gbà kékeré wọ́n bí ẹlòmíì sínú ẹgbẹ́ ẹjọ́ ṣé àwọn tó wà Naija yẹn tí business ẹlòmíì ò lọ déédéé ẹlòmíì gan need just common two hundred lórí business ẹ ẹlòmíì báyìí sìn ìdí obìnrin míì wọ́n á dó ìdí ẹ̀ máa gbóná kó tó rówó yẹn ṣàjọ àbẹ́mọ̀ gbogbo àwọn máa friend ẹ̀ la máa pè káàkiri kówó tó rówó yẹn ṣàjọ. wàhálà dé. ẹ mọ̀ àwọn obìnrin yẹn ìdí ẹlòmíì àgbóná kó tó rí owó aṣọ yẹn ṣàjọ ọlọ́run ló kó tó wọ̀ di kó tó rí owó aṣọ yẹn pé kóun náà ṣá yọ lẹ́gbẹ́ kó má yọ lẹ́gbẹ́ bọ̀ tó bá mú nǹkan tí ò bá pọ̀ jù kò nídìí kéèyàn tètè máa sáré ká kò nídìí ká tó gbóná kó tó rówó ṣàjọ àbí ẹlòmíì òun <laughs> tẹ kẹlòmíì lọ fi ra páànù tí èèkan lè rè ló lọ fi ra sọ báyìí lọdún torí pé sáfẹ <laughs> ó fẹ́ lọ ojúde ọba yìí oyè sí yẹriyẹri kí lè mọ sùn ojúde ọba ti tán báyìí ojú kálukú ti wálẹ̀ <laughs> lọ́ba tán ẹ dákun láì ní ha yín ló ń jẹ ń bẹ léṣù lọ ṣe pàréèdì pé kẹkàn jó kẹjó ẹ àwa náà wálé ọdún o lọ́ba tán five hundred thousand bá tán mr abdulhasi ṣé mo gbórúkọ yín dáadáa. ẹlòmíì ọmọ ẹ ò tí ì jẹun tó lọ́rùn aṣọ ẹ̀. sísá mr remsen you welcome ma. èèyàn kan nu family ẹ nídìí just hundred thousand to survive. ilé kò rà sí. I don't know ṣe rí ṣe kárí mi ti pọ̀ ju ẹlòmíì lọ. Hmm. Eh, eh, that's the word ṣe kárí mi yìí ló kù. àwọn hmm. ọmọ Ìjẹ̀bú lèmi ò mi sọ pé uh-huh. that's right. tí àyè ẹ̀ bá yọ tó dẹ̀ rí you can do you can do but ẹlòmíì mo mo gbọ́ sí nǹkan ní àná tó pẹ́ ẹlòmíì kan lọ yáwó ó lọ yáwó lọ. ṣe gbọ́ báyìí ṣe ṣe ẹgbẹ́ mi ò ṣáà sí ń bẹ̀ èmi ò ṣáà sọ ọmọ ìjẹ̀bù ṣe gbọ́ báyìí. wow but it's not easy by force to hmm. do that no it's not tí wọ́n kó nǹkan tó bá ní tí wọ́n á pè àwọn ẹgbẹ́ tó máa ń wà yẹn àwọn ẹlẹ́gbẹ́ mm-hmm. ẹgbẹ́ yẹn wọ́n ti máa ń dáwọ́ aṣọ yẹn ẹlòmíì gan. ẹ dúró ẹ dákun o ẹnìkan ẹnìkan sọ fún wa wọ́n lẹ́nìkan lo glasses kan wọ́n lẹ́nìkan lo glasses kan ní designer ní glass ṣé glass yẹn nìkan ni two k àbí gbogbo òmùra ẹ ló kọjá two k ẹ jọ ṣé gbogbo òmùra yẹn ló kọjá two k àbí glasses yẹn ni two k ẹ jọ ẹnìkan ń bá wa sọ̀rọ̀ ní Facebook ẹ bọ̀ sọ̀rọ̀ yín lọ. <laughs> àdìdá o nǹkan tó máa fi ń rọ̀ wọ́n lọ́rùn nìyẹn bọ́ tẹ́lifí tí ó ní ọmọ ẹgbẹ́ eh, náà láwọn náà láwọn náà gbọ́ the same thing láwọn náà gbọ́ bẹ́ẹ̀. àwọn amúra jọ wọn ní nǹkan kan lọ àwọn ẹgbẹ́ yẹn wọ́n máa ti ń dáwó aṣọ wọn láti wọ́n ti parí ilé ìgbà wọ́n ti mọ máa because wọ́n ti wà wọ́n ti wà ní ẹgbẹ́ tó eh? bóyá bó bá ṣe wá sẹ́gbẹ́ yẹn mítì yẹn òye báyìí ni wọ́n máa dá bóyá lóṣù ah! ni wọ́n ti máa ń dáwó yẹn tó máa ń rọ̀ wọ́n yẹn lọ́rùn bọ́tà wọ́n tí tó yẹ kó wọ́n ní ẹgbẹ́ tó ń wà tó yẹ kó wọ́n kàn fẹ́ wá wù wọ́n tẹ́lẹ̀ hmm. lómi aṣọ tó máa wọ̀ ó fẹ́ múra jù wọ́n lọ. ó fẹ́ ṣe pẹ́pẹ́ dẹ̀. ìyá ìyá àṣọ tó wù yẹ kó wọ́n wọ aṣọ sista Tèmítọ́pẹ́ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ní ẹ cross sí tí ẹ máa bọ̀ ní tiktok ẹ bá sọ̀rọ̀ yẹn ní tiktok ẹ jọ̀ọ́ ẹ máa bọ̀ ní tiktok Àjíkẹ́ Dúpẹ́ náà ni ẹ bá ti rí mi lọ́n live ẹ jẹ́ ká ẹ jẹ́ ká mute o bá a ṣe ń wọlé o àwa àyè oníbèbí o ẹ mute o mò ń gbọ́ yín sà nǹkan tí náà ẹ advice bẹ́ẹ̀ àwọn èèyàn yín náà ẹ advice wọn àwọn èèyàn yín ni ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká advice. ẹni tó bá wọn kó gbọ́ ẹni tó bá wọn kó máa gbọ́ it's left to them nǹkan tó ń wọ̀n tó ń fa wọn ṣe nìyẹn ok irú èmi nìsín I can't do that tí máa kú mo fẹ́ ṣe tí máa ní lágbára àwùjọ tí máa pè mí ní agbára mo ṣe wáyé gan àwọn pé èèyàn kú wọn náà ń ṣe tòkú nígbà tí pọ̀ mi kú àìdíwò ìlànà ọ̀gọ́dà mi ṣe gbogbo ẹ̀ ìwọ̀nba nǹkan tá ní ní ọjọ́ kẹjọ la ṣe àwọn fámìlì sọ pé ìjọ́ máa ṣe tòkù àlà àti ṣe tòkù tiwa hmm. ah, wọ́n ní ṣe wọ́n yẹn ṣe tòkù yẹn á ní ah, eh, that's how we want to do it gbogbo ń pé mi sọ kọ́ ìwọ̀n máa kẹ̀lé yàn. a ní kó má ṣe àánú o kó tó ṣe dà ìrìn àjọ tẹ̀ ẹ́ ó fọ́ọ̀nù wà bẹ́ẹ̀ wà òkè. àwọn bọ́dà mi náà ní agbára ẹ̀ Hmm. Ah, ìyẹn lè ti torí ẹ̀ sọ pé òun lọ ń yáwó náà we have many things to do àṣe ah, yáwó yẹn ń gbà tí ẹni yẹn wà láyé kẹ́ni yẹn fi hmm. jẹun. bẹ́ẹ̀ ni. àṣe ah, yáwó yẹn ń gbà yẹn kẹ́ni yẹn wà láyé kẹ́ni yẹn fi ra aṣọ àbí kó fi ra bàtà. àjíkẹ́ ń dúpẹ́ àjíkẹ́ ń dúpẹ́ náà ni mà àjíkẹ́ ń dúpẹ́ ni mà. àwọn wọn lọ máa yá owó hmm. wọn lọ kàn lọ ń màálù wọn lọ owó ẹ ẹ yáwó yẹn ń gbà tẹ́ni yẹn wà láyé. bẹ́ẹ̀ ni kó jẹun kó mọ̀ kó mọ̀ kó ń jẹun ọmọ. bọ́tà ilé ẹ̀ bá wà kó má sáré kọjá hmm. kádàrá hmm. tó bá ṣe lọ́dún ọdún tó ń bọ̀ wá ní ìṣẹ̀lẹ̀ ọ̀kan nínú àkọsọ. Ah, ẹ ṣé o God bless you sir. Hmm. alága MC àǹtí mi ẹgbẹ́ òǹzòkè ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká power tap o ten thousand là ń lọ o ẹ jọ ṣé kí sì nílẹ̀ wà ní abẹ́ wa ń bíṣẹ́ alága RMC. ẹ lè máa o. àǹtí mi ṣe wà má yes ma ẹ ra ma ẹ ra ma. ó ga gèlè yín létí kẹ. gbogbo táwọn wọ̀ yóò ju fifty dollar lọ o. <laughs> lọ sí ojúde ọba. gbogbo àwa náà lójúde ọba ṣe àwa náà ṣe é dé ni èmi náà ṣe ètò ojúde ọba dé ni wọn kàn ṣó àwa tó dá wa àǹkárá àǹkárá làwa wọ wọn ṣó wa. ọlọ́run represent àwọn ìjẹ̀bú. mo lọ represent gbogbo ẹ̀yin tiktok ńbẹ. lẹ́gbẹ́lẹ́gbẹ́ la wà. lẹ́gbẹ́lẹ́gbẹ́ ni o àwa àwùwà wọn ṣó àwa bí táwa jókòó sí torí àǹkárá la wọ̀ ó lè jẹ́ kẹ́ ẹ rí ẹ̀yin olófì nìkan náà so ẹ̀dá kù sọ wá dáa nígbà tí ẹ bá lọ fi one million ká lọ fi one million ṣaṣọ ojúde ọba ṣó wọ́ ọ̀tí ẹ̀ ni ẹ̀yìn ah. lọ yáwó gbogbo ohun tó wà bẹ́ẹ̀ àwọn làwọn míì bára wọn jà wọn náà bára wọn jàdé bẹ́ẹ̀ yẹn ni bóyá ẹni tí ò sanwó pé ẹni tí ò bá sọ bó aláṣọwọ́ aṣọ rẹ̀ ṣèpá nǹkan náà máa ṣe àyẹ̀dí aṣọ ẹjọ́ ẹgbẹ́ ta máa wá fẹ́ ṣe. àwọn kò fi ṣe bísínẹ̀sì ni láwọn tó máa coordinate ẹ̀ àbí. èmi ni máa taṣọ èmi ni máa taṣọ ẹgbẹ́ èmi ni máa ta bàtà ẹ lè gbà ah. mọ́ ni. Ah. ọ̀dẹ̀ ló máa ń gbẹ́gun nù ẹ tó gbọ́ ló máa ń gbowó. Hmm. ọ̀dẹ̀ ló ń gbẹ́gun nù ẹ tó gbọ́ ló ń gbowó. ẹ jọ̀ọ́ torí Ọlọ́run nígbà tá a bá ṣe léyìí tá a rówó skul ọmọ san lóbi tẹ pé bísínẹ́sì ẹ̀gùn ò lọ déédéé ṣe ẹgbẹ́ ìdí ẹ̀ ni wọ́n ti ń ṣe ẹgbẹ́ láti kékeré láti ilẹ̀ náà ti ń ṣe é ṣẹ̀mú yẹ kó lè àwọn yẹ kó lè máa sọ bára wọn sọ tọrọ pé òkè ẹ má jẹ́ ká ṣe kọ́tà gbára wo òní ká nǹkan tá à ń ṣe lọ́dọọdún ẹjọ́ aṣọ kan wà lọ́dọọdún bó ló fẹ́ máa wọṣọ yẹn lọ́nà. a máa kà pamọ́. àbọ̀ máa tà á ní. chọ́ọ̀chì bẹ́ẹ̀ lè fẹ́ wọ̀ lọ church àwọn àwọn aṣọ òkè lọ sí chọ́ọ̀chì. àṣùlẹ̀ ṣẹ́ẹ̀bì sọ̀nì lè fẹ́ máa wọṣọ òkè lọ chọ́ọ̀chì ni. ẹ eh, <laughs> ẹ lẹ́bi. tọ́pọ̀ jù aṣọ yẹn ti ń pọ̀ you. náà. i'm not i'm not i'm not i'm not sorry to say it ẹni ẹnu No òkà nínú wa èyí tí ò jẹ́ nǹkan kan ẹni tí ò jẹ́ nǹkan kan ó fẹ́ pé ó fẹ́ ṣe méjì nǹkan tó ń ṣe wọ́n nìyẹn ẹni tí ò jẹ́ nǹkan kan tó ṣàṣàdé lóyìnbó ó máa máa ṣe kàkọ́ lọ́wọ́ lẹ́yìn òun kò dẹ̀ sẹ́ni tó lọ́wọ́ sí ẹ̀yìn ẹ̀ àná ọlẹ́nìkan lo ọlẹ́nìkan lo gíláṣìsì wọn lẹ́nìkan lo gíláṣìsì kan bẹ̀ wọ́n ní gíláṣìsì tẹ́ni yẹn lórí two thousand two thousand. olórí kan tí wọ́n interview ń bẹ̀ ìṣe ló gbé yàrin pàǹpà sí mú báyìí mo ní kí ni lè nítorí ọlọ́run. èyí ò sì ẹni pé yàrin ìsìnmú lóye ẹ̀sìn ẹ̀sìn islam ẹni sùúrù ẹ̀sìn islam ara ara ẹwà islam ni mùsùlùmí lèmi mo dẹ̀ lọ sí mẹ́kà ṣòye ara ẹwà islam ni ṣòye yìí bẹ̀sí gbogbo nǹkan tẹ̀dá bá ṣe kó ṣe é níwọ̀ntúnwọ̀nsì. àyìn lè ṣe ìwọ̀n àyìn kì í ṣe ìwọ̀ntúnwọ̀nsì ó máa ń sọ ẹlòmíì. ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká power tap ẹ jọ we are not here to bully anybody a kò ń sọ̀rọ̀ a kò advice ara wa ni ẹ jọ. ok àwọn kan wọ kàmpálà ń bẹ́ àbí. ara ìwọ̀n bá ni bẹ́ẹ̀ I I àì kí ṣéjú okay, ọgẹ àṣejù ó ló máa ń sọ̀rọ̀ ní wèrè. ṣé ìfọ àwọn tó wọ kàǹpálà yẹn wọn ò ṣó àwọn oníkàǹpálà yẹn. èmi ò tiẹ̀ fẹ́ wùdẹ́ bá wò ó àmọ́ wo èmi ò tiẹ̀ fẹ́ wò ó. èmi ò ráwọn oníkàǹpálà yẹn. ẹni tí ìyá ìbò tí ìjẹun bá ní mẹ́ta ló wọ́n wọ́n yọ̀kan wọ̀. èmi ò tiẹ̀ rú ní kàǹpálà bẹ́ẹ̀ rárá wọ́n láwọn kan wọ wọ́n láwọn kan wọ Kampala. ó wà àgbà wọn mẹ́ta àwọn kan wọ blue àwọn kan wọ pink àwọn kan wọ bíi cream colour. mi ti ẹ rí mi rí ní Kampala mi mm-hmm. rà àwọn ah, tẹnu ọkà àwọn jù mí wọn àwọn tẹnu ti wọṣẹ́ báyìí gbogbo ẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́. ó wọṣẹ́ ẹni tó bá já Amẹ́ríkà èèyàn lè wọṣẹ́ ẹ máa gbọ́ téèyàn bá wà ní òyìnbó o lè wọṣẹ ẹni tó wà ní nàìjíríà iṣẹ́ wo ló fẹ́ wọ́. ẹ ṣeun jàre ìyá mi ó sọ ní kí tẹsán. tí wọ́n máa fa ìtọ̀símú tí wọ́n á kó òbí lọ́sọ̀tà ọba. àní ṣé ẹni tó wà nàìjíríà máa gbọ́ ẹni tó wà nàìjíríà lè fàṣẹ. ó fi ẹ̀kọ́ papọ̀ kọ́ lọ fi ra rẹ̀ tọ́. àní ẹni tó wà lábẹ́ máa gbọ́ ẹni tó wà ní diaspora lè fàṣẹ ẹni tó wà ní nàìjà tó wà nàìjà iṣẹ́ wo ló fẹ́ fà ẹ kàn sọ fún mi ṣé abẹ́rẹ́ òní. ẹ ẹ gbọ́ mi. Ah. báyìí báyìí nǹkan ṣe ń gbọ́ mi báyìí ó lè jẹ network bóyá network ni ó lè jẹ network ẹ tún gbọ́ báyìí. No. Ah. We have something in block here. Kí á ló ṣẹlẹ̀? Mi ò dẹ̀ wá tẹ̀ nǹkan kan bẹ́ẹ̀. Ọlọ́run ti bá mi ṣe mo ti ní ìwé jẹ́ ń lọ pẹ́pẹ́ dẹ̀. O pẹ́pẹ́ yàn kan ìwé pẹ́pẹ́. À ń gbọ́ tẹ̀ ń pàtẹ́ wọn. Ẹ wá gbóhùn mi báyìí kọ́. Ó pè lọ sókè màá nẹ́tíwọ̀kì nẹ́tíwọ̀kì ẹ jẹ́ ká ní sùn nẹ́tíwọ̀kì ni mi ò torí mi ò tẹ̀ nǹkan kan bẹ̀ nẹ́tíwọ̀kì ni owó èlò náà. ẹ ló ní ìnáwó láṣẹ. tẹ bá ti ń gbọ́ mi kẹ́ ẹ jẹ́ kí n mọ̀ ọ́ ṣe ti ń gbọ́ mi báyìí. bẹ́ẹ̀ni o tẹ́lẹ̀ sọ́mà. ẹ ó dẹ̀ ń pé nẹ́tíwọ̀kì ni. ẹ jọ torí ọlọ́run. wọ́n padà bọ̀ wá mu gàrí ẹ̀ o. ẹ fẹ́ ẹ̀ ní ọ̀pọ̀ òun ọ̀kẹ́ à. èmi àṣìṣe mi àwọn ọ̀rọ̀ ọjọ́ ọ̀la wọn ò rọjò ọ̀la rárá ẹni mọ́tò ọkùnrin àti obìnrin tí wọ́n gbé síta tí wọ́n sọ pé àwọn ni wọ́n múra jù ọkùnrin kan àti obìnrin kan ah, ah. bẹ́ẹ̀ni ẹ tó làgbo mọ́. àná ní gò yẹn wọ́n ní go? wọ́n ní gò yẹn two thousand wọ́n ní two thousand ní gò yẹn níṣe ni wọ́n picture every which of them wọ́n dẹ̀ ń sọ iye owó tó wọ̀ ìkan wọ́n pè kan ní bóyá one thousand two hundred dollars. tó máa gbà kóun fẹ́ ní lókì tóun bá ní lókì lòun fẹ́ pé just five hundred people <laughs> pé tó máa gbà kóun. ṣe rí. bá ṣe dé ìlú òyìnbó báyìí ó ti mú kólú ẹ̀sẹ̀ gbẹ kan ọ̀hún ẹ̀ máa ń ká tanra wa gbogbo aláìsàn nínú sísẹ̀mù yìí ó ṣubú kólú ẹ̀ sẹ́gbẹ́ kó ti bẹ̀rẹ̀ sí twenty twenty dollar forty forty dollar ìtọ́jà pọ̀ jù nínú wọn i'm not saying ẹ̀mí mi ìsọ́lẹ̀ lẹ́nu ìtọ́ pọ̀ jù nínú wọn pẹ̀lẹ́kẹ̀lẹ̀ àbí ọ̀nà wọn pé kíní ẹ̀ pẹ́ńkẹ́lẹ́ pẹ́ńkẹ́lẹ́ lẹ́sì pẹ́ńkẹ́lẹ́ ẹ̀ olóṣèlú hmm. kọ́bọ́ síta kọ́ sọ́kọ́ òun ní lóòótọ́ òun náà ń ṣe náà òun náà ń pẹ́ńkẹ́lẹ́ ẹ̀sẹ̀ kó máa fún wọn lówó kan fún wọn ní ìkọ́tọ̀ fún ṣe tó ti nà wọ́n tó ti tó ti nà wọ́n tó ti nà wọ́n tó ti tọ̀ sí wọn lára tó ti yàgbẹ́. ẹ bá a bá wa táàpù o ten thousand ẹ bá wa táàpù ten thousand. àwọn mẹ́ta àwọn mẹ́ta láti pe ọlọ́pàá fún ibi tí mo ti ṣe tó bẹ̀rẹ̀ ìjà ìṣá tó hmm. bẹ̀rẹ̀ wọ́n dá síjà mo ní èmi wúbọ̀ ni mi ìdẹ́mi máa sí wọn láàrin èmi jọ́mọ bí èmi kọ́ bẹ̀rẹ̀ sí ìjà kọ́ lọ gbọ́dọ̀ ẹ̀dá ìyá mi ò gbó mi ní gbó mi ní wá gbogbo èmi mo yá sátẹ̀ ìdọ̀kan mo fi gbó tilẹ̀ kọ́ mọ́ ni pátí lẹ́yìn ìdẹ̀kùn sẹ́pọ̀ ẹ̀jọ́ ẹ̀pọ̀ ọlọ́pàá mi lè wá fún torí mo wá tọ́jú yàn hmm. nígbà tó ń ṣiṣẹ́. yes ma ok sita kẹ́hìndé sita kẹ́hìndé lè bá wa sọ̀rọ̀ ẹ ṣe gan-an. Ìyálóde you are welcome o ẹ máa sọ̀rọ̀ yín lọ́mà ẹ máa sọ̀rọ̀ yín lọ́mà. ó ní wípé mi ò wá mọ eh, àwọn òfin yẹn torí àọ́dà kan bíbá yẹn àti ríran nílùú àti bíbá àti tọkùnrin kò kọjá seventy dollar Canadian dollar mo dẹ̀ rò pé pé wọ́n gbé tí wọ́n kágò tí wọ́n dẹ̀ tún ràn nílùú àti bíbá fún everybody tọ́lọ́dà fáwọn kí n tó mú kó kọjá seventy dollar mi ò rò pé àwọn aṣọ òfin yẹn ní nàìjà ó lè wọ̀n. níbo lẹ. nǹkan tí èmi lè àgẹ́tì nínú nǹkan yẹn ni wípé ṣe pé event every year ni aṣọ òkè òkè aṣọ téèyàn lè wọ̀ lọ sí pàtí tàbí lọ sí ṣọ́ọ̀ṣì bóyá torí pé wà á tú gbogbo tàbí ó jẹ́ kínní tó bá jẹ́ event ọdún mẹ́ta mẹ́ta tí wọ́n mú aṣọ ní ọdún mẹ́ta mẹ́ta yìí ó mú kí event yẹn kó wà eh, very sweet hmm. bẹ́ẹ̀ni ṣe ń wò wọ́n yẹn o. bẹ́ẹ̀ni àwọn náà wà wá náà kò sẹ́ni tí òun ló hmm. rí sẹ́ẹ̀. ṣe àwọn tó bá lè àkọ́dẹ̀ bóyá ibi tó lọ ti wọn aṣọ òfin yẹn níbàdàn gbogbo ẹ̀ o ó tún ṣípàdé lace léèsì tá a máa ń rà bíi fifty thousand seventy thousand naira. Okay, ma bẹ́ẹ̀ ni. tó bá jẹ́ pé ẹni tí ò ní agbára láti lè ra aṣọ seventy thousand naira tí wọ́n dẹ̀ mú aṣọ ìjọba ní eighty thousand tó lọ jẹ gbèsè ìyẹn ni mo against bọ̀tì múra wọn yẹn. ara a sọ pé múra wọn wà òkè. Okay àṣẹ máa gbọ́ mà wọ́n náà interview àwọn kan wọ́n sọ pé gbogbo nǹkan tí wọ́n wọ̀ yẹn ó jù bẹ́ẹ̀ lọ́mọ́ mi. ṣé yẹ yín. aṣọ ló ń jẹ́ káṣọ wọn. báwọn yẹn bá lọ ra aṣọ bí hundred thousand wá gbílẹ̀ fún wọn seven hundred thousand. ṣùgbọ́n bóyá àwọn tí wọ́n. rárá o ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ àti aṣọ òkú oríṣiríṣi. táwa lò yẹn gangan purple colour tó wà bẹ́ẹ̀ gangan táwa lò irú ẹ̀ gangan tí ò sí yàtọ̀ làwọn ẹgbẹ́ kan tí wọ́n wọ̀ àti gbígbé àti rírán àti rírà ò dẹ̀ kọjá seventy dollar. ṣẹ́rí ma ibi tẹ́yìn ti ra aṣọ ibi tẹ́yìn ti ra aṣọ ló mátà ṣẹ́rí aṣọ táwọn aṣọ òfin tẹ́lẹ̀ àwọn ẹgbẹ́ mi náà lóun láti à sixty dollar la ṣe àtọ́jú tó fi débì sixty dollar ni ìpèlé àti ìró àti gèlè sixty dollar ni olóògbé débì for everybody ṣẹ́rí aṣọ táwọn sọ ẹ lọ wo tẹ́ bá lọ wo Instagram sìn ẹ lọ wo àwọn tó ń ta òfin yẹn gan bẹ̀ ó wà ní Instagram damask complete tẹ bá rí ń bẹ látọ̀dọ̀ wọn gangan ti bá one hundred something wá tí mo bá ń kúrò ẹ̀yin tẹ wà ń bí ẹ dákun tó ní mo máa ń wò lójoojúmọ́ pé mi ń taṣọ ṣọ́ọ̀bù mi lélẹ̀ tẹ̀gẹ́ mò ń taṣọ tẹ́tírí tẹ̀gẹ́ mò ń taṣọ tẹ bá fẹ́ ra damask yẹn sọ fún yín pé ó ní oríṣiríṣi ni tẹ fẹ́ ra àwọn òfin yẹn òfin tẹ máa fi ó póríṣiríṣi mọ́mì etí ó asẹ́ máa wà lókè ẹ̀ tó máa tó ń ṣe kinní sí asẹ́ yẹn síbi àwọn yẹn gan ìṣó bá one hundred fifty thousand látọ̀dọ̀ àwọn tó ń ṣe é kó tó wá gbèdé ṣe mọ̀ kó tó gbé dọ́dọ̀ títí wọ́n ń bẹ̀ yẹn kó tó fi yẹ owó tó wó pati náà máa ṣe gbogbo ẹ̀ mọ́ fún wọn owó àǹfààní wọ́n ṣe àǹfààní wọ́n ṣe àǹfààní wọ́n ṣe gbogbo ẹ̀ owó oúnjẹ tó máa jẹ owó pati tó máa jẹ kó jẹ́ kówó yẹn pọ̀ nìyẹn mà kó tó jẹ́ kó pọ̀ nìyẹn tọ́mà ti kúrò ńbẹ̀ tọ́mà ti kúrò ńbẹ̀ yẹn máa lọ ṣe pati wọ́n máa ṣe àwọn máa ṣe oúnjẹ. wọ́n máa ti tó oúnjẹ ẹnìkan ló máa host wọn ẹnìkan ló máa host wọn torí kọ̀tọ́ lè ṣe bẹ́ẹ̀ yòókù kọ́kọ́ máa fi nǹkan panu. ìgbà tí mo ṣì wà ńlé ìgbà tí mo ṣì wà ńlé mo máa ń lọ ẹnìkan wà ní New York ó wá máa ń ṣọdún yẹn ńlé a máa lọ bá wọn ṣọdún. àdìkẹ́ dúpẹ́ ẹ ṣáàkì máikrófóònù yín yẹn ẹ ń bírèkì. nẹ́tíwọ̀kì ni mà nẹ́tíwọ̀kì ni mà ó máa tún báláǹsì mà nẹ́tíwọ̀kì ni. Okay yẹn network ni mi ìfọwọ́ kan network ló ń jẹ́ kó ṣe bẹ́ẹ̀ ọlọ́run àwọn ṣe lágbára ọlọ́run. so a ṣe pé a sọ pé bóyá kò dáa o against nǹkan tí wọ́n ṣe kọ́tà kan sọ ni pé kọ́ má fi nira wọn lára ṣe mọ̀ tó fi di pé èèyàn máa raṣọ. yes ṣe mọ̀ àwọn to coordinate ẹ̀ yẹn wọ́n lè jọ fìfẹ́ ṣe é Ankara, àǹkárá ni mo ṣáà wọ̀ yìí èrò náà ń tà àǹkárá fún báyìí. kò mú dáìpà kò dáìpà tó tó pé o nílé yìí ẹ̀mí ẹ̀ ṣe mọ̀ kí ẹ̀ wá torí pé òkè afẹ́ ṣe afẹ́ ṣojúde báyìí sìn àti gbẹnu sí máìkì èmi ò mọ tó fà á nẹ́tíwọ̀kì ló fà á o ṣe mọ̀ ká máa ná dúró owó yẹn owó òlé owó òlé ẹ̀wé ọmọ wà bẹ́ẹ̀ lómi bísẹ̀sì ẹlòmí ò dúró ẹlòmí nínú wọn bẹ̀ tó wà nàìjíríà bísẹ̀sì gbogbo tó ń tà kó five hundred thousand tó wà ní ṣọ́ọ̀bù kó five hundred thousand. ìsopọ̀jù nínú wọn kì í ṣe tó wà nàìjíríà ló wà nù wọn mhm àwọn tó wà ní London ló pọ̀ jù náà. ẹ̀hẹ́n so àwọn ará nàìjíríà ò sí bẹ́ẹ̀. ló ti zẹ̀ àwọn tó àwọn tó wà ní diaspora ni. ló ń bẹ̀ so wọn wá ní wọn wá ní àwọn wọn láwọn nàìjíríà láàrin ara wọn àbí bẹ́ẹ̀ ṣe wà yẹn. okay. ẹ ṣé o ẹ ṣé thanks so much for the gift ẹ ṣe gan ni ẹ so wẹ ṣá advice tiwa ṣá ni pé kán ṣá ṣe ni ó yẹ wọn ó yẹ wọn kán ṣe níwọ̀ntúnwọ̀nsì nǹkan tá a kọ́ fẹ́ sọ nìyẹn ṣe pé bóyá against bọ́n ṣe múra o kó má pa wọn lára kó má pọ̀ lára kó má pẹ̀ bí lára bẹ́ẹ̀ ni so nǹkan tá a láti sọ nìyẹn o. ọ̀kan sísà mi sọ báwa lórí prógráàmù ọ̀ma wa ṣe ráwọn míì wọ́n ti ń plan ẹ̀ o wọ́n plan ti next year lẹ́ẹ̀rẹ́dì wọ́n náà máa ń dáwọ́ yẹn lẹ̀ ni. wọ́n tẹ̀ tí ń ṣe ọ̀rẹ́ wọ́n ti ń dáwọ́ ọ̀rẹ́ tì next year. ti next year tún máa lágbára. wọ́n tẹ̀ tí sọ pé sí next year máa le jù. wọ́n ló máa ẹnìkan sọ bẹ́ẹ̀ lórí bí wọ́n ní wọ́n eh. next year máa ní agbára gan. <laughs> nígbà tó bá kọ́kọ́ fi owó plane gbogbo everything tọdọ ẹ̀mísẹ́pọ̀ wọn tó wà ní gbogbo ẹ̀ ló máa ti ṣí mọ́ ẹlòmíì kan máa ṣe é. ṣé anybody notice bẹ́ẹ̀ ni ṣé anybody ò notice ti eh, k1 àti ìyàwó ẹ̀ náà. à ń bọ̀ lórí ẹ̀ ṣé bẹ́ẹ̀ ni káwọn àwọn náà wà lẹ́yìn mi ṣé ẹ̀ rí wọn lẹ́yìn mi ni. ẹ rí eh, eh, body language yìí wọ́n ti happy at bẹ́ẹ̀ ni pé ó ní lára ni that's the way I see it. à ń bọ̀ we are coming on it. wẹ́ẹ̀ ni mo ṣe rí báyìí mo rí pé ah. Hmm. <laughs> àti ní bí aṣọ kan yẹn wúwo aṣọ ok ẹ wo gbàtọ́ ti wà ń bẹ̀ ok ẹ wo gbà tí ọkọ àti àwọn ti wà ń bẹ̀ tó hàn tiẹ̀ ankaṣífù kọ́ bèrè ọkọ ẹ̀ tẹ́ bá lọ wo mo wo fídíò yẹn sẹ̀ ó dẹ̀ mú ankaṣífù yẹn jáde even gba ankaṣífù tó mú jáde fún rọ́pò gan-an àṣìdí ìrẹsì bẹ́ẹ̀ ni eh. kókó fi open the communication with him. kó má dà kó má dà kó òun bá sọ̀rọ̀. but he did not talk to her kó bá sọ̀rọ̀ rárá kò bá sọ̀rọ̀ ẹ lọ wò ó ẹ <laughs> bá sọ̀rọ̀ lọ lé. tó lágbára o. èyí sẹ́mi sì ẹ̀sìn láìkì díẹ̀ tí mo rí pé kọ́ọ̀tì ọ̀kínní ni ìyẹn lè tọ́ ṣe ní àìsíkì ìpẹ́rù. ṣé ìtọ́ ṣe é lé wọn. tìpẹ́rù tìpẹ́rù yẹn is okay. no ẹ ẹ pẹ́. no ìpẹ́rù ìpẹ́rù. Okay. Eh, àwọn pẹ̀rù náà àwọn pẹ̀rù náà ṣe ó dà gbogbo àwọn gbogbo àwọn kọ́ńtì yẹn ti máa ṣe báyìí. òun ló ló ṣe kinní yẹn so hmm. gbogbo àwọn tó ń bẹ̀ kọjá àyè wọn orígìnì gan wọ̀. ẹ ṣe o thanks so much for the gift bẹ́ẹ̀ ni bó ṣe yẹ kó rí nìyẹn. orígìnì gan wọ̀ bó ṣe kó rí nìyẹn hmm. bẹ́ẹ̀ kí lọ kọjá àyè hmm. ẹni ò dá o èmi ò sẹ́ o ti jẹ́ mi ì sí ti ṣàgámù pàápàá bẹ̀ sí ìgbà òkè. wọ́n ti ògbó màláìka ló pè ní ìjẹ́gbó. wọ́n ní wọ́n ní there is a big event for the Jebus and it's usually planned ahead of time. ó ti dáa ẹ dákun ẹni tí ó bá wá ní ẹni tí ó bá wá níṣẹ́ lọ́bì tèmi báyìí kẹ wá ní kó wá ra sọ ọ kí náà ti ń pè. ẹ̀yin lọ́wọ́ onítàn lọ́wọ́ rán ni. Ah. so ẹni tó bá jọ́ mọ ẹgbẹ́ tí ò bá rówó ra sọ kọ́kọ́ ní wá.

torí pé kí n ṣe ní gbogbo ibi tá a wà yìí náà ilé làbọ̀ sí mi oko o. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni oníwèé oní ẹ sí oní tí àwọn ọmọ nílùú ìtọ́lá sọ pé kakó máa lọlé ẹlòmíì àbú sí gbé ni. ìyàwó mélòó tiẹ̀ ní thirty years máa fi ń pé ah, títí lè mú àdì ìyá ìyá amẹ́ríkà bàbá London yìí eh. without achieving anything. ẹlòmíì tí wọ́n ti kọ́ ní ọkàn wáyé ó ti ṣe ọtẹ́gbẹ́ òkè eh? láì ṣe eh, ilé ayé ó kéré gan-an àwa dọjú alẹ́ kó wá máa ṣe ní London wa lọ́hùn lamẹ́ríkà wọn nílé ìjábọ̀. ẹ jẹ́ ká power tap ẹ jẹ́ ká power tap so ẹjọ ẹ má ẹ má tẹ ìkọ̀rọ̀ wa tún fa o nǹkan tá à ń sọ ni pé nǹkan tó ń ṣe é fáìn o àní pé kó ó yẹ wọn o ó fáìn ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni pé ah, ó fáìn ọlọ́run bá ń gbọ́ ó fáìn gbogbo wọn náà fáìn wọ́n gbẹ́sẹ̀ wa wọ́n gbàṣà wa lárugẹ ẹsẹ̀ yàtọ̀ mm-hmm. ṣùgbọ́n nǹkan tá à ń sọ ni wípé a máa bọ̀ ní ìlú ìbùkà tó wá fàṣẹ wa. nǹkan tá à ń sọ ni wípé àwọn owó tó ń ná yẹn kán máa ṣe níwọ̀ntúnwọ̀nsì kán má kóra wọn sí nǹkan tágbára wọn ò ní ká kó má di lómi máa wá dé lómi àwa collapse àbẹ́lùmí àwa wá sáré bá sáré mọ́tò wa kọlù kẹ̀kẹ́ gbogbo wa kọ́ ni eight wá rí bákan náà. ẹlòmí àwa máa ṣe sixteen hours wà, seven days bẹ́ẹ̀ ni láti máa fi cover ṣe mọ̀. ibẹ̀ ni ó ti máa ń slum because wọ́n ti àná. bẹ́ẹ̀ ni ó ti yé wa stress máa ń pa ẹ̀ stress kò pa ẹ̀ jù. gbogbo ẹ̀kẹ́ wá papọ̀ ó bá kọ̀ làkọ́ lọ sí èkó náà ṣe máa máa mu minerals àti àwọn ìṣe máa mu mílò. wá eh, wá lọ sán powder wá lọ sán powder mo wá fi cover gbogbo stress yẹn mekọpí ẹ eh, wá tún ṣe mekọpù o mekọpù yá ṣé àgbẹ̀ mekọpù lásán kan ti wọ one fifty ní naija báyìí one fifty hundred thousand ní mekọpù. ṣé ń gbọ́. bẹ́ẹ̀ ni tẹ bá ṣe mekọpù tẹ bá yìí nìkan lẹ dá ẹni yẹn gbà tẹ dá gbà báyìí one fifty one fifty. wọ́n ṣàjẹ́ máa tọ́ wọ́n ṣàjẹ́ máa tọ́ Mọ́ládùn tí mo mọ̀ tọ́ ìkìlẹ̀ ọ̀rọ̀ máa fi kúrò àgbà <laughs> kan. Mọ́ládùn kẹ̀kẹ́ lè wu tèmi bá ti ṣàṣì èmi mọ̀ mi. <laughs> oh my god so gbogbo ẹ gbogbo ẹ náà ó máa ó dùn ó dùn wò lójú lóòótọ́ wọ́n lọ́bẹ̀ tó dùn owó ló pa á ṣùgbọ́n tá a bá ń ṣe eléyìí lọ́dọọdún ṣáàyè ẹ̀yọ ṣágbára gbogbo wọn ló jọ gbé nǹkan táwa kàn ń díbètì nìyẹn agbára ẹlòmíì gbé ọlọ́run bless ẹlòmíì jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ṣé gbogbo wọn lágbára wọn gbé ẹlòmíì ò ní fẹ́ yọ lẹ́gbẹ́ hmm, ẹlòmíì ò ní fẹ́ yọ lẹ́gbẹ́. àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó yẹ kó máa ṣe jù nírú occasion bẹ́ẹ̀ yẹn ẹlòmíì wà tó yẹ pé bá ṣe wo occasion yẹn kékeré yẹn ìrònú ló máa pẹ̀lú míì hmm. ìrònú tó máa pẹ̀lú míì ni pé classmate ni wá. tọ́jọ́ bẹ̀rẹ̀ tọ́jọ́ bẹ̀rẹ̀ ìyẹn kó ti èèyàn gbọ́dọ̀ máa tẹ̀ kárí ara wọn àlọ́ǹgì ni bẹ́ẹ̀ ni. ọ̀nà ńlá fẹ́ gbà káàní wá ìbànújẹ́ fọmọlàkejì wa káàní wá ìbànújẹ́ fara wa. ẹ̀rọ nítorí nǹkan tó yẹn kékeré yẹn ó máa bọ́ síta ló máa bẹ̀rẹ̀ nínú ọkùnrin nínú obìnrin á bẹ̀rẹ̀ sí jáde obìnrin mi máa máa ṣe àṣàrísò káàkiri láti fi gba owó jọ lóòótọ́. láti fi gbówó jọ. ṣé gbogbo aṣọ tó aṣọ tẹlómi wọ yẹn mo sọ lẹ́ẹ̀kan ẹ mọ̀ bóyá di ẹlòmíì gbóná gbóná kó tó lówó yẹn ṣàjọ. torí pé ó fẹ́ tàbí lágbájá hmm. so gbogbo nǹkan tó yẹ kó fi ṣèdánilẹ́kọ̀ọ́ níbẹ̀ yẹn nìyẹn kí ọmọ kí ọmọ kí ọmọ kí ọmọ má sọ pé torí pé a ti wà bí ẹ̀gbọ́n kan tó yẹ kó fi ṣèdánilẹ́kọ̀ọ́ nìyẹn pé àwọn tó wà ń bíbà ìwọ náà sì lè ṣe jù wọn lọ o wọn lọ kọjá ìyẹ o so kò sí nǹkan bẹ́ẹ̀ kò sí ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. bọ̀dá kọ́kọ́ tèmi fẹ́ tèmi fẹ́ sọ níbẹ̀ ẹ má bínú mà kọ́ tèmi kọ́ fẹ́ sọ níbẹ̀ ni pé ìgbà tèmi wò ó mo rí àwọn ẹgbẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe nǹkan kan sí ìlú yẹn náà tí wọ́n dẹ̀ sọ pé àwọn ṣe like wọ́n náà sọ wọ́n sọ níbẹ̀ ni pé àwọn ṣe bọ́ọ̀hù àwọn ṣe àwọn nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé wọn ò lè fi gbogbo ẹ̀ sọ́rùn àwọn ìjọba àwọn ẹgbẹ́ bíi mẹ́ta ló ń sọ different things tí wọ́n ṣe ní Ogun State tí mo rí but àwọn tó kù mí ìgbà àwọn ọmọ. ìyẹn wà òkè ìyẹn wà encouraging ìyẹn wà òkè ó wà òkè. ìdí tí mo fi wo ìdí tí mo fi wo ojúde ọba yẹn because ẹni tí mò ń fẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjẹ̀bú ni so òun ló jẹ́ kí n máa wò ó ìtorí ẹ̀ ni torí ẹ̀ mo ṣe mọ̀ ìgbókè bó ṣe ń ṣe lélẹ̀ bó ṣe ń ṣe lélẹ̀ bó èyí tán èyí tí wọ́n ṣe for the past three years eléyìí is too over ah is overshadowing gidigidi gan ni. àárẹ̀ lágbára àárẹ̀ lágbára wa last year wọ́n sì wọ Guinea wọ́n sì wọ Guinea last year wọ́n wọ Guinea wọ́n wọ Kampala bọ̀ eléyìí eléyìí lọ́mọ eléyìí lọ́mọ rí eléyìí lọ́mọ rí àsìkò yẹ kó máa wò ó kí ẹ understand pé nǹkan tó ń wọ̀ kó ń ṣe pé ó wà too expensive mm-hmm. ó dẹ̀ wà kọlọ́fù nǹkan tó fi yẹ kó máa fún wọn price kan nìyẹn tó dà tí wọ́n ní lọ máa wọ́n ní lọ máa kọjá ẹ̀mí wọn wọ́n ní lọ máa jẹ gbèsè wọ́n máa lọ fẹ́ ṣe Kampala kàn dẹ̀ analyse ẹ̀ pé Kampala náà wà ó kíní kan náà ṣe mm-hmm. wọ́n jẹ́ òkú ọ̀pá ẹ̀ ṣé ọdísà ẹ wò bó ṣe kọ báyìí òun náà ṣe pọ́n já báńkì kan tó ló fi skul tó pọ́n báńkì àwọn tó ń lọ ra aṣọ aṣọ wọn. pèsè nǹkan tó ti ṣẹlẹ̀ ní pé nǹkan tó dùn mí jù ní pé tó bá di ọdún tó ń bọ̀ àwọn abẹ́kúta gan àwọn tó máa pẹ́pẹ́ dẹ̀ mú. ó ga jù ẹ̀ẹ́. ẹ̀ẹ́ rírọ̀ wo ẹ̀ẹ́ eh, rírọ̀ wo mo ka mo ka kọ́mẹ̀ntì ẹnìkan náà ó ní ó táwọn olúwo náà bá ti ṣe yẹn lẹ́sìn àwọn oníkan máa pè òun ẹ̀ẹ́ ó ga jù ó ga jù ó ti dà so ó ti di ó ti di competition báyìí ìyẹn náà dà bẹ́ẹ̀ yẹn ìyẹn náà dà ọlọ́wà ọlọ́wà bá wa ṣe. ó dùn bí mo ṣe gbọ́ mọ́ mi ò mí ti ẹ̀ gbọ́n rárá. Ah, ẹ dákun wá ló wá fà tẹ̀wá gbọ́ mi ẹ tún gbọ́ mi báyìí. ó ah, ga pẹ̀lú nẹ́tíwọ́ọ̀kì lálẹ́ yìí kẹ́. ṣé ẹ gbọ́ mi báyìí náà. àdúgbò wa tẹ̀síwájú ti sọ bẹ́ẹ̀ yà máa ń gbọ́ yín. ẹ ń gbọ́ mi báyìí. ó dà pé ṣọlá ti fẹ́ mu sí dáadáa ee mo máa wá ṣe <laughs> mo máa wá ṣe gan ṣé a máa wá gbé fóònù lọ́wọ́ ní báyìí. Ah. èmi ò máa mi wá mọ nǹkan tó wá fà i don't know mi mọ nǹkan tó fà á ó lè jẹ network mi ò dẹ̀ tẹ nǹkan kan bẹ̀ so bí yẹn ṣe lọ nìyẹn mo fẹ́ fi ah, gbogbo ala rí àwọn bí a rí kí n fi picture. Ehm, torí ara lọ́rọ̀ kan tá a máa dá sí bọ̀ mo kọ́ fẹ́ fi kinní hàn wá ehm, ti Alhaji Wasiu àti ìyàwó wọn òun la fẹ́ sọ̀rọ̀ sí báyìí ní àrí níbi níbi fídíò láàárọ̀ ọjọ́ ọdún yẹn tán kọ́ fẹ́ pẹran ẹ máa rí pé ẹ tẹ́ bá rí fídíò yẹn náà ẹ máa rí pé wọ́n tẹ̀léra wọn tí wúmà yẹn ah, wúmà yẹn ìbẹ̀rẹ̀ ni ó dàbẹ̀ wọn bára wọn sọ̀rọ̀ máa yẹn ń lọ òun tẹ̀lé ó ṣà ń lọ ló ń tẹ̀lé báyìí ẹ rí i pé àwọn èèyàn fídíò ẹ ẹnìkan wá kọ́mẹ̀ntì lórí pé à ah, how could somebody. Hey, for my wife. mọ́ máìkì yẹn mà. mo mà wá ṣe nǹkan <laughs> so in your bẹ́ẹ̀ ó What tún the ojúde ọba àtàná yẹn ẹ máa rí ibi tí wọ́n ti kọ́kọ́ ń lọ láti lé láti lé yẹn náà ẹ rí pé wọn àti lé yẹn náà wọn ọdún ojú yẹn ojú yẹn ojú yẹn ò papọ̀ dẹ́ aṣọ wọn yàtọ̀ síra wọn tẹ bá wo aṣọ àwọn méjèèjì òfin yẹn ò papọ̀ dẹ́ àwọn akọ́ tó lọ mọ ìyàwó gun ọmọ mọ́tò tó fẹ́ wọ̀ ìyàwó kọ́ ṣáà ó ṣáà dúró pàtó yá lọ kọ́ tún lọ báyìí tún padà wá tó wá lọ́wọ́ mú mọ́tò kan mo ṣáà kó ìyàwó náà ṣáà wọ̀ kan ṣáà ṣáà gbọ̀n wọn jọ ń pàtó wá dé bẹ́ẹ̀ sọ̀kalẹ̀ ojú yẹn wá lé àwọn méjèèjì wọn àti ẹ̀rẹ́rìn rárá wọn ò rẹ́rìn rárá débi tí wọ́n ti jókòó yẹn ibi tí wọ́n ti jókòó ẹ jẹ́ kí ó dẹ̀ ti wá gbé lọ ẹ má bínú jàre gbé bomi yìí ẹ ò inú mi tó máa jẹ́ kẹ́ ẹ rí báyìí ẹ wò lẹ́yìn mi ẹ wojú wọn lẹ́yìn mi lẹ́yìn mi yẹn ẹ tẹ̀ wá Facebook ṣe rí ẹ ti ló ẹ wò orí wọn ló wà lẹ́yìn mo ti gbé ṣe ti rí báyìí ṣe rí ó wà ẹ wò ibi.